من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فالهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مقبول عليه وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يا من الشيطان الرحيم بسم الله de afa lɔnɔ na etɔpi gɛvɛt babal aabɛ aabɛ kariya ejuwɛm aafɛfɛm ɔmɛmɛna ɔnrɔmɛmɛya ɔniri na ebɔ irɔyɔ ni nyɛ nsɛnwó nan ananyɔ mɛkɛ imana ɔkatɛ nhuna bɛ kó morina ɔniri irɔyɔ ni kɛfiri ɛrɛ nyɛ nsɛnwó nan ananyɔ mɛkɛ na isa isi suratul anfal azaka de ka ba mu izo mori yesi ye ka ono ochogo mmani yete ya nabai muhammad sallallahu alaihi wasallam netubika ochi malaika ni yete ni akahe ni aka kono jire kuko nyara ni malaika ni chieta inani dan ne kore kono abire kono wo enne ama de amma jozo sisi ayoko muri ni yekatayo enne kore kwe na nawo anki mere yaka anki mere ka ya mu ki shaitan na wata onori ikuzire kwa na bangu bangu dire ko don wata don rebo dire ko Liba shawani ماذا الامر يا ابو جهل او يوزر كونو او دي بيو مريك اللهم اولانا بالحق فانصر ايو او اظن اظن اذا اذا هو نبع قوة دونتو او انت بيو مريك اللهم انك ان تهلك هذه الاصابة فلن تؤبد في الارض ابدا إنك إن تولك هذه الإصابة اليوم فلن تؤبد في الأرض abada إيومري وهذاك إرغونا ono ni kukure mavangu rẹ ko ina jinan wee huwete du huwete do halaka ne nin o rẹ ko no ni ewo mo yaza ma na heke wure sota ho sallallahu alaihi wasallam nika ìjẹ́ ṣetán rí jìmọ̀láka jìbìrì kọ́ hara ìjọ́re ọmọmọ kọ́ òun yẹ́rù lòdì èsì ìní mọ́tàyè alimam malik hadisi ntomuri ọbẹ̀ ẹ̀zọ̀ náà kó ntomuri ọ̀kàkà yìí mara ashaitan nafsahu yawman هو فيه أصغر ولا أعقر ولا أدهر ولا أغيظ ولا أغيظ منه في يوم عرفة وما ذلك وما ذاك إلا ما رأى من تنزل الرحمة وتجاوز الله عن الذنوب وتجاوز الله عن الذنوب العظام إلا ما رأى يوم بدر أنا بقى محمد صلى الله عليه وسلم أوكي إن يقول أنا شيطان إن لم وأنا كنو دوي ọnọdụ weyi ọnọdụ heme ọnọdụ vavete ayere nyekwu ya ọnọdụ nwa na ịna nke ọ ayodu a na-adị ọdabanye banye. ni ekwu ya arafa osi n'ebe ni abekwu arafa n'otu omori aka ni ka sẹmẹkọ ọbọ ya bi oyire onora ya mgbe omori anarata omemechiete inekwe arafa ọ na-eri omori ihe banye banye arafa arafa omomori dị ihu na m yekwa omori na inekwe iwa n'otu omori ka aka isorere inekwe ibada otu omori esi ihe ihe na nke ya ekwe na-eche ita na ire nwa nkụ n'ọda eme ọnọdụ wee yi dóòrè wọn ni káyé ayélujára náà wọn ni tí ètò ọmọ ajé ah, náà ọba dánwó ọmọ ọba bẹkọ arabu inú mi hajj ẹkọ yọ ọsá ẹni ní dìbí ehun náà náà ọmọ ọba bẹkọ ìbàdàn dọ́ntọ́ mọ̀sálásálám ìjọ mọ̀ nkàrí ẹmọ náà dasa ẹbẹ nìkẹ́ yà rọ̀ṣúlẹ̀lá ẹ̀wọ́n e tó mọ̀ rí sẹ́ẹ̀lì sọ́nù rèé ina kwe batu dana don to muri kai amma innahu ra'a jibrila yaz'u al malaika on to muri ki jori malaika ijori malaika jibril kai e e ti malaika na vo e to wa timisafu jozo ite nyamura ko ijo rore ise beji ogono ise me ka se ko ye kai enyo don tinire enyo don wo na dire kono dawe yi abinwo tinyi no tinyi dɛ kae ɔno bɔgu kabiri na ɔbɔ ɛdɔ no bɔ taki da yudu ayudu banjo tie tɛ yɔ ni ɔno doko akutwi asilati ɔntɔ mori yi dɔn mori dɔ b'a ka egboro yan ka ye ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة

عذاب الحريق نبي أكاي وكا إداري عذاب الحريق ويرجع ويرا ويرا أيوة نعم ọmọ yẹn ibi malaika ni maa mi yà nyawa ẹ̀sà dìpẹ̀nyẹ́nàmá bẹ́ẹ̀ akanika òzìrẹ́ kó bàdùrù yọ nù. lẹ́wọ̀n àṣẹ ìyẹta ni ọmọtúnmọ̀ ní káfíìrì ní èsì dé ìkáwà bẹ́ẹ̀ anyáwọ̀ asa yìí rẹ̀ so ìdí àwọn abàdàn maka ọdún yìí èzè bẹ́ẹ̀ anyáwọ̀ asa yìí rẹ̀ mọ́. ẹ̀nàmọ́ jẹ́ tọ́sùkà ìrìn àmọ́ ọ̀nàmọ́ náà ìrẹ́kú bàdùrù. daba ka ne ka abo malaika se nya wasa anyi aribebe inya wo he on e malaika ni aka ese nyi ni ni ina ese nya we a se aha anaba anaba na ba dora do to na ba do bare ma dera da da dera ide nya wasa da this ekono gurwi wadhuku adhaba alhariko no muri akazana wadare nini oera ipenye ina nam tafsir qur'an ana na majatina banya ngama kake awena na ne kaka ebozire ina n'ene ake ebozire ko agana na bozire ko ene ere bisu zire ko ni kafiri nini ebebe abu lehab ime me doya na makka ebe ya yaba mun da ko abu lehab wa ziyara ne spatu to muri abu lehab on the na hayoza ko donere so zira ko ena wa hayan ahyo morono al-aas ana wazi hisham àwọn aṣọ náà bọ̀ bí hisham orí ẹ̀bù lẹ́hàbù ọ̀tá anani ní four thousand dirham dirham ibi pieces of silver and 20,000 thousand dirham ọbi déédéé one thousand dinar. and 1,000 thousand dinar yìí náà dín ní yẹ anyan pari thirty million o ẹ bọ̀ wá nínú forty to fifty bó rẹ̀ forty more than forty million one thousand dinar dọ̀nà sọ́wọ́sọ́ ka twenty thousand dirham ọ̀rẹ́ ìdókòwòlá sí forty million naira in Nigeria as a kọ̀tọ́ra yẹ́n bẹ́ẹ̀ sì percentage bíi. 4,000 dirham wọ́n ní 20,000 àti 4,000 wọ́n ní 20 sẹ́yìn percentage ẹ̀mà four four four thousand wọ́n ní twenty thousand twenty five percent then seven twenty five percent to forty million. 8 million about 8 million ana anazo ka ẹ̀họ́ president kaka aláàsán náà wọ́n ti hìṣá ọ̀rọ̀ bó làá bó táyà of the ehu 8 million naira iná kẹta dábò làá dọ́sọ̀ ọ̀hìn dọ́kà tó ó tọ́ mọ́ rẹ̀ ẹ̀wọ̀ bá sí máa kọ̀rẹ́ kó yọ ní ìbàdàn ọ̀nà ọ̀nà ewa na ẹ̀wọ̀ four thousand dirham na ebiram kụrụkụ jụrụ anọ nọ na ọha ya nọ dọla ọ rịara na rịara nọ ọgba hapụ ụlọ ya omoriri lawa ọ rịara ha ịrọ ịnya mee ya slọtị ntụ omori nyi maka ike sọtụl amfali ire ire kụpa dị azụ all tọpị top about ebe siri sire ẹ nílẹ̀hu àyìnyá ẹ̀yẹ́má yẹ ọ́bẹ̀bí ẹnẹ́bí ọ ń wúni tọ̀pọ̀ náà nà na iji nọ na ká yẹ ehu kẹ́nẹ́ mọ̀tò tó mú yìí. àmọ̀ wà ń wọ́n àti kó má dọ́là pẹ́ẹ́tẹ́ àdọ́là kó bá bù al-abbas anabi ọ̀gbẹ́ni àrẹ dùn tó mọ̀rí sọlọ́lọ́ alẹ́sọ́lá dọ́sà sí káàdìrí ní mọ́sí rẹ̀ kọ́ dọ́sà sí káàdìrí ní mọ́sí rẹ̀ kọ́ lónìí tó sánú anahi umul fadl yorùbá bàtú kóbra ó ní tọ́ta ká yẹ sánú káà òzọ́kù ẹ̀mà ẹ̀yìn sọmọ́mọ́ àákọ́nù sàṣíkà bìnrin ní ìlú rẹ̀kọ́ anísọ́ ni lọ́rì ká irinjá náírà bí islam al'abbas ọmọ wata yọnu osana yọnu anadu ọmọ fadu ijá na yọnu ozíjá na yọnu abiri yọnu wọn náà islam amadis islam ẹ̀ nìtẹ̀ ẹ̀ ṣe ọ̀tẹ̀ dọ́là abbas ọ̀rẹ́ ṣe ọ̀tẹ̀ ìrìyọ̀n dọ́ntú òmùrí kọ̀ ṣe ọ̀tẹ̀ dọ́ omi zọ ọdún òkè níbi ìzọ àbètò di ẹnẹ náà ni kọ́nà ń tó omori yìí náà àti kí islam ni ọ̀sùlọ́tì ń tó omori yìí. ìjọba sọ kọ́ yẹ sanu ká ẹ̀yìn sanu ẹ̀rọ àwọn akọni sàṣà ẹ̀ bàbá ọmọ bẹ́ẹ̀ ayé ìgbà nù ọ̀bẹ̀rẹ̀ mọ́nà hànà ọ̀bẹ̀rẹ̀ mọ́nà àṣírí ẹ̀ ní bẹ́ẹ̀ kókó da ọ̀nà ọkụkụ anyị ashiri nnanụ na anyanwụ ka ayọ ntụ ọmọri ụzọ ọtụ in islam kaspa adịrị erekwu ọdụ ayọ nyerekwu okwu ọmọri nri ịragụ kebiri ee gara ụdị ya akwụrekwụ ozu ọtụ islam kwụ n'oze tete kana spa. kèmére wá wá ká ọ̀bẹ̀rẹ̀ mọ́sàn ìtú àmọ́sùn títẹ́ ẹ̀wà máa yìí níjọba ló kàkà aspire ọ̀ ẹ̀zẹ̀ níwà níjọba tọ́lẹ̀ sọ aspire mẹ́fà ẹ̀wọ̀ islam ọ̀ṣọ́ ọ̀yìn sínú tó mú rí sí kí mọ̀ ọ̀ nípa òyìn tó mú rí rè lọ́kàáyọ̀ dɔsi kɔɔnu kee kabɔ bóodu ɛnanaba mi jɔbɔ tɔɔrɔ so bóodu aha anuyɛdɛ bóodu aha cause wɛɛmi hɛ abɛnɛ wɔn afɔ kee mɛ spa yabara wɛɛmi hɛ akɔ ne mɛ ɛwɔ ne mori yɛ ɔwɔ hyɛ wɛɛ ntoma akɔ ne mɛ anyɛ ɔmɛ nyɛ yɛra no dɔsi kejuma mi gya no. No, This one lóòdò kúrọ̀ dèsù lọ́nà ẹ̀yẹ orí ọ̀rọ̀ akẹ́nẹ̀ àmì àbúrò ẹ̀mọ́ ọba kúrọ̀ ọ̀nà má káàkiri wà látàjà sẹ́sù ẹ̀sùn èsì rẹ̀ wọ̀nyí bí àdí sọ̀rọ̀ ọ̀bọ̀ sí fáyì àmà àbúrò àbúrò kọ́ ànánì òzánà ọ̀tọ́ anyị ntụkwu omori ka ọnwụ n'aka ndị kevin na no disguise dọsụma nkọzi nyara ọrịa bụ ene nwanne an kun tó mori mẹmẹ ẹni gasa tó kanda ọmọ tó kò zẹyìfà kọ náà ọmọ náà kẹkẹ ní kẹjọrin ẹni wà hɔ dɔnku wa ɛni nadɔ ɛni nara ti wa èyí ti kẹjọrin ẹni ní ìrè ká ẹ wá nyẹ wọn gan ẹni wọn nàn dẹkọ ọrọ ọrọ fún ọgbọ ọmọ ayé aka mi ẹni wà hɔ nọ lóhùn ó kẹka ẹnu mi kò zẹyìfà bí nìyẹn máa mi bẹ́ẹ̀ ni anyị kòkó mórí ẹ̀rọ sọ́nà ọgbọ́ láti ohun tó gùn bẹ́ẹ̀ ka kókó ká ẹ̀rọ mẹ́rin bẹ́ẹ̀ kọ́ kúrò lè hóòzè kẹ́nà mẹ́rin láti ohun tó gùn bẹ́ẹ̀ kì mọ̀hímà ọmọ àbáṣọ ọmọ ìrìnà kẹ́ríkẹ́ jìrì náà mẹ́yàn tó mórí ọdún kò kílé wà ní orí ètò jovika dɔw ka ye ntomori sɔlɔlɔ ale sɔlɔ a don ntomori ɔn ɲama kɛnɛ ɔrɔ yɛ ka ye alabas ɔrɔ di islam e ɲɛ nisa ìjọba ara ka ye alfa ɛ osani umarfad báwo ara ma ka ye ka ɛkɛ hama ni nyɛ ɔsibi dole kɔnɔ kyɛtɛ dɔn se tɔ ovi asobe horongu no bɔ ìjẹ̀ndùkú ɛlɔ do kanei kanei kare enye ne ne iren do va chete do kweke ho no hi on onuru sam do va ma ka yo san kai avo no na va ve dire kono ni uja mama he alfabu shehu hapa kama ni yone ke nun stirtan uja nasama he kafan shehu hapa kama ni yone ke nun stirtan uja nasama he ubaidullah ṣé wọ́n pọ̀ kàmá ni wọ́n ní kẹ́nu ṣe tán báwọ̀ bọ́ báwọ̀ ní kọ̀kọ́ tà náà lọ́tí òtún wúrí. ìyára kú rẹ̀ kú dọ́yìn ní kádàrá òmùrí kèéká bá zọ ọ̀rẹ́ hìn alabas lánà zọ ọ̀rẹ́ hìn ní kókó òmùrí ní zọ ọ̀rẹ́ hìn. iná dàgbà tó sàmà lójú rẹ̀ kú abu sufiyan onírèyí ó yẹ kú bàbá ọ̀rí norfal anabodi alhari abosifia ọ̀nàdé ìbòsí alhari ẹ̀nà ẹ̀dẹ̀ nẹ́nẹ́ bí ojú ọ̀nkùnlọ́ ń tó omori dúnẹ̀ fùkà andó ń tó omori ẹ̀nẹ́ kọ́ ẹ̀nẹ́ kúrẹ́ kúkúrẹ́ ọ̀nà angbam ipa nà bóoro ẹ̀nẹ́ kúrẹ́ kúkúrẹ́ ẹ̀nẹ́ nìzúrẹ́ kúpa yẹ ẹ̀nẹ́ ní gbé ẹ̀tẹ́ Sọ́tún tó wúrí. Sọ́tún tó wúrí. نوفا لا يوم الهاري أنا ما رزاره بكى على باس أخي أنا ذبي أبي أبي أمين أبي طالب أخي بن أبي طالب أنا ما رزاره Abu Sufyan ìjọ de kẹtọ katan ọ̀nà mẹ́kọ̀ọ́ pẹ̀tù di èsì ẹni mọ̀ náà wà sí kàní ẹni mọ̀ náà sọ́dọ̀ àwùjẹ́. akidore kɔnɔ ɔmɔ maka dɔba jɛ mɔtɔn tó mo yìí don tó mo yìí sɔlɔ lɔri sɔlɔ mi ìjà òun ɔwọn abbas mi máa kọ́ wọn jẹ́ kaba kó dẹ́sẹ̀ abẹ́ nílé kọ́ rẹ̀ ẹ̀hún dẹ́nà nwàrí chẹ́kẹ́tẹ̀ kọ́ náà hóró ẹ̀hún dẹ́bà dẹ́mà ṣọ́wọ́ bìjọ ń tó mórí dẹ́ akọ ń tó mórí ìka ẹ̀yọ ń tó mórí ìka dẹ́ kà ànsọ́ àdáná yà kò kárí ọmọ màánì dẹ́ kẹ́ ń tó mórí ẹni na ṣáà hó ní fìdá ẹ̀kẹ́ ló yà ń si dẹ́ wọn ni tó dóò sisi tẹ́ wọn kà gubi kujú yín zẹ́ni n'ọ́ọ̀dẹ̀ ni anamadi nà bẹ́ẹ̀ náà sɛ ɔde ka abdulmutalib ɔna nya na ɛhwere madina adonto omori ɔban ɔna nya na ɛhwere madina an an abbas ɔne ino yi abdulmutalib ɔyɛ na no ɔba bɔ yɛ paapa ojú nye yi zɛ ne mɛɛ ɔn ɛnɛ ansɔr ɛnɛ ne madina ɛnɛ sikɛ na hyɛ ahoɔ ne fida ani ne ɛkɛ ɔna ansi tutɛ wɔn. don tó mori kì dirham kò nyẹ́rọ ẹ̀kọ́ àjọtọ́ ọ̀yà kọ́ àjọtọ́ ọ̀ bẹ́ẹ̀ sọ ẹ̀fẹ́ ṣáfọ̀ náà don tó mori bàrẹ̀ máa yẹ abbas dọ́ka yìí ẹ̀wọ̀n abbas wọ́n èsù tẹ́wọ́n ojú ònyàrá rẹ̀ yìí bàná rẹ̀ bùsùn ẹ̀kọ́ anáwọ̀rẹ̀ na. náà kọ̀lẹ̀ yìí àkìr dùrẹ́sùtàn ọ̀bẹ̀rẹ̀ mọ́nà. lóòrè su ayé ọ̀nà sọ́nà kò rè na tani nàndà. Dala baas lórí tẹ̀pọ̀rọ̀ ndọ́ka ìdá nà màmá màá ndóso tí òtú ẹ̀kyẹ́rẹ́ náà ẹ̀wọ̀ ọkara ọ̀kàrẹ́ náà ẹ̀wọ̀ kọ́ya nìkan. Ọkà àwọn ọmọ kàkà kú òmùrí ọ̀nà. Bàbá náà bàbá náà kúrò mọ̀ fan don to muri ka omuri oye iranwa akarabo oye iranwa akarabo abida irawa aka abida irawa aka oye wu omuri onobe esu ta ama amabuli ke eye eya se don se na jùzọ́ na mọ́mà dọ́ọ̀sẹ̀lẹ́dẹ́ ká ah, ẹwọ̀n ní tí tún ẹ̀ṣí yà púpọ̀ ní àmẹ́ríkà kó mú yọ ọ̀rọ̀ ẹwọ̀n tún jẹ́ ọ̀rọ̀ kòròrò kéyì diplomacy iná ẹ̀ka ààrẹ ebébè ọ̀hẹ́kọ̀ ọgbọ́n ilẹ̀ ẹ̀kọ́ ọdẹ ìrọ́ ni rẹ́rà gẹ́rẹ̀ ayé diplomacy slọ́tì ọ̀tọ́ mọ̀rí mi dɔnku kure nyima baa kare asomanka ɔdunyɔrɔ ɔnara bɛ ni kakiri yi dɔw yɛ eyi nso mo nisɛ kare yi sɛ. jùzọ́nù náà nà mo bá yẹ ní sẹ́lẹ̀ dọ́kà tó ń tó mo rí yẹ dọ́kà tó ń tó mo rí yẹ ń ka yẹ àfọ̀ kókó ka yẹ ẹ̀yì ka yẹ dọ́ntó mo rí yẹ ọkọ̀rọ̀ náà mẹ́yọ̀ ni.

azare ka doni mana do o ko ta ba zo ri ha ere ka eh, eke eke abanyo nto muri ala eh, ka kono si ana e azare ka o yo ade ave na si change yo na o na se koko si change tora nlo no ro kono su do nto muri ko ono bi eke no muri si mene ya muri ora se goni ma o bi enu omuri osi ya

ló ṣọ̀ọ̀kọ̀ ló kà á yóò ṣe òkà yìí wèé ní sú ló wà ẹ́wọ̀n wọ́n bó ẹ̀kọ́ náà nìyí amansi alfadli kaman amansi wonan abdullahi kaman amansi kofam kaman da amansi yɛ ubaidullahi kaman ɛbɛ kɛhɛma an kɛkɛhɛma ɔtɛ. sɔlɔ lɔ alayhi wa sallam ore toporo doka ya rasulallah inni la a'lamu annaka rasulullah ke won to mori ma ye ko to mori o ye ma ye o ka bu kenya ne sama ye ba paro ro sani hu umana nsi den ke den kare non den sheke non chirete o ru sala na ba kena ka ku kuma na ka ya no ayi de ke to mori o ye lọ́tún tó wòrí alabas ló sì tẹ́wọ́n mi ọ̀rọ̀ àbálò ló ń tó wòrí kò sí kànà alabas ọ̀nà wọ́ta ọkọ̀ omori yìí inú rẹ̀ ọmọ omori tí ó yẹ tẹ́ ní sọ́tún àǹfààní káyé kò lílẹ̀ dínà bí ẹ̀dẹ́ kò mú قل للذين كف كل الذين في ايديكم من الاسرار ان يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما اخذ منكم ويغفر لكم إيه انتم لي كاين نناي كل من في ايديكم من الاسرار كاين نما ينباو ان نظره ان يعلم الله في قلوبكم خيرا امري اه كاين اذا ما ينعلم yutikum khayran mimma ukhidha minkum omori ba so ila fa amanyo ila huni amaba oni ni ozile kwa omori do so izo so amanyo ila na wo do si do so yom wa yaghfir lakum do omori do ri ti yuni sotul anfal omore aya aya na 7 aya 70 in sotul anfal dawo no man ti e al abbas alabas kò mórí ọba máa mìíze ọrẹ́hẹ́ ọ̀nẹ́ ọrẹ́hẹ́ náà ẹ̀ ní ní twenty abẹ́nìní lọ́nà ṣẹ́kẹ̀ ẹ̀ lẹ́sìnà ṣòwò báyìí lọ́wọ́ ní ọrẹ́hẹ́ lọ́wọ́ twenty lẹ́ndọ́ ọrẹ́ yẹ kẹ́ ẹ̀ náà alabas anabosan ɔne yi maka dɛsɛ na yi baton kato ɔm ɛna ɛna ɔmo ma ebe be kɔnɔ ɔwɔ ka yi ɔntu mu di ɔrɔ anyakɛ bɛɛba dɔn ɔrɔ ɔwɔ alabas kɛnɛ abu sufiyan ɔba ŋa te maka rabu lahabi ijo niile kene duzi na geri ondoka yabna akhi e ujo nyara ujo e nyara na ile ile ago kon kula abu lahab bi abu sufyan al harith arabu arabu lahab ebe nyara ebe nyara ama abu sufyan no vi on vovi al harith donc ujo nyara wabe wabe kagada gada inuba minyamwe nu behulen agoka benu ba naa mi ma ka anaase no kɔntɔn mu de ɔwɔ anyɛ kɛ bɛɛba anaase no pɛ a a ɔdun ti yɛ mi ma ka ba bɛ wɔ ɛlɛ kó ba bɛ ana ma ka ba na kó kiri ekiri kyi ya sɛ akɔka na kó kɔka na kó ekiri kyi ya ɛnɛ ba bɛ ka ama da yi du dɔ ma ntɔrɔ yɛ kɛ ma ka kɛnɛ ìjẹnu bɛ ni mi tu awɔ jabu sufi àwọn bi abu abu lahab.

bẹ́ẹ̀ azọ́nà rẹ̀ ọ̀sọ́tí ohun tó wúrí mi ọ̀fẹ́rẹ̀ mọ́nà dọ́kà tó ọ̀rọ̀ nìkà yìí àmá o ọmọ ọ̀tàdà n'ohu wọ̀ sẹ́mọ̀ nìkà yìí ìjẹ́ ìkéjú bọ̀ náà ẹ̀yọ́ ó mọ̀ nípa ìgbà sí al-abbas dọ́nà ọ̀sẹ̀ dẹ́n dọ́gba yóò bò ká inú dɔba yɛ ɔbɔ ka ee batɔ ire ɔno hoba na aka e ohoba na ɛga e abu e na adi ohoba abu sufiya na ɔre ohoba abu laha ɔna ɔre abas ɛba bɛ nyara na nkɔ mɛ nyara na abu sufiya ɔna edu ojú ɔna yɛ no so ohoba ohoba ɔyɛ ohoba yɛ na ɛga ɛdi yɛ afɔ dɔba yɛ afi de ba afɔ bẹ́ẹ̀ kó ní lọ́sùn ní oníjà máa yẹ́rọ máa yẹ abọ̀ ráàfì oníjà máa rù bẹ́ẹ̀ kọ́ níjà wáyà bẹ́ẹ̀ yẹ gbẹ́ wà kọ́. ìjì abu Sufyan man ka yabu lahab ka anan nasira ma ya ko muri da ya wani da ya na rahim do ummul fadl do kan sho oníjà na abọ̀ ráàfì de ka yi nyin mu ya juzai hime kene ko muri da

abúrò bẹ̀ náà wòlíbẹ̀ náà والله àbáka wàláhì wàláhì tínkà ẹ̀hómùn màláìkà àwùkàmàkà ọkọ̀ náà sọ mọ̀rí tìbí màláìkà bẹ̀ náà nà ọkùnkù ìjọjọ ọ̀họ̀ tọ́ntẹ̀kọ́ pọ̀pọ̀lọ̀ ọ̀gbọ̀n àkọ́wọ́ ọ̀nà tó ní yá ti yá ka àárín ọ̀rọ̀ sọ ìhìnà nìtẹ̀ o. ó gbé àṣà mímọ́ kàwá bọ́ ikú ẹ̀ níkú ẹ̀

ɔnyɛ asɔre soso kɔnyɛ akɛnɛ akusa yɛɛ no ìjọ wà wàrẹ mọ náà yà tẹ dó mọlfọ de dó kẹlẹ yìí kẹlẹ yìí tó ètú e, mùsùlùmí yìí ayọ òkúkú yọ kálẹ ní sí islam ẹ nìkẹ ayọ òkúkú yọ ọnyẹ náà nìbìnrin ayọ òkúkú yọ kò sí ọnyẹ àkùbìnrin. dókè ní isi inú ọ̀chám inú ọ̀tọ̀ ọ̀tọ̀kì anásì anásì anásì kìlì dẹ̀ ọ kò wọ́n kí ẹ̀ka ọmọ ọba kakọ nyara àwọn ọmọ ẹni lọ́dọ̀ dọ́ọ̀bọ ọkọ̀ nyara dókè dókè pàbú là hàbí dọ́ọ̀bọ ọ̀ṣà àbúkátà ndó ẹ̀kọ́ ẹ̀rẹ̀ fún. dányáwó sọ́bù ọ̀dà. ìsọ́sọ̀ ma bí rí sọmọ wa nyanya dọ́kà ayọ̀ nìka dùnmùtọ́ nìka ayọ̀ nìka agbègbè kọ̀rọ̀mà ọ̀rọ̀mà wọ̀rẹ̀ hì yóò yìí owó wọn wẹ̀sìkà wa mọ̀ mẹ́sẹ̀ mi. ìbá wọn wọ̀ wọ ẹnu ní ìyẹn kàmá bọ́ọ̀sì ọ̀rẹ́ ibi káàdì tó lòdù rẹ̀ fún àná ojú dáná ọ̀bùrọ̀ tì àbúlé àtọ̀mọ̀ àhámẹ́ tó ọ̀fọ̀kọ̀ kàkà ọ̀nà òṣùwọ̀n tìrẹ̀ nù ìjọ kòkòrò la abúláhà ìrẹsọ kata náà ibi òyìnbó rẹ onye na máa nù mẹ́rà nù ebe bẹ̀rẹ̀ bá yẹ ẹ̀wọ̀n ọ́bù pẹ̀tọ̀ báàkọ̀ nínú ẹ̀wọ̀ ìjọ gbòrògbòrò náà pẹ̀tọ̀ slọ́tì ọ̀tọ́ mú rí ní èyí ọ̀fẹ́ fọ́ká àmán ẹ̀ wọ́n wà pa akọ̀nyẹ́ náà máa nọ ní ọmọ sáà ọ̀rọ̀ àkọ́tọ̀ nyɛ na ɔma no bi sɛ hwɛ ne ho dɔma ntwɛ ne ho no ane sɛ larba ne ɛma dɔkɛ ayɛ ne ọ̀tọ́ mú rí mi ìjẹ́nà na ìhìmbà ọ̀nàbá mba ọ̀rọ̀ àmàwọn ẹ̀pẹ̀rẹ̀ fan anyu oko ọmọlọ́bà rẹ̀ níhí àlàádẹ́sàtò oko ọ̀dẹ̀ na nkú na ká anyu pọnabẹ́ iná nana ọ̀rọ̀ àwa nọ ebola ìdílé ọgbà wẹ̀

láti ọ̀tọ́ mọ̀ ní ẹ̀rẹ̀ ìjọba ìjọpọ̀ náà lè ṣe títọ́ òsánà wọ́ta àmàlàtàl afab òsánà máa kọ́chí kèèkèè tàfsí rẹ̀ yẹn ọ̀wọ́ rẹ̀ ka ọkọ́chí kèèkèè lókó ní yóò yóò ń tó mọ̀ ní ìdí

dɔkta ehe ya abu laha na abu laha bi abijan ka ne ehe ya wɔmɔ yɛ alamu dunu dara bi ka ila kenya na dondo kan ewo na omori anara yɛ ɛlɛ ɛlɛ bi dondo kan ana omori na ebere ba afɔ ɛkɔ no lọtọ dákun náà wọn nyẹ́rẹ́ fúnfọ́ yà dáà mẹ́rin su láyé ilẹ̀ muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ìjọ rẹ̀ ní wusu ìjọ wusu náà lẹ́nu gbọ́n ti tẹ́ kó yẹ tán ẹ̀yìn ànáyà ní kápẹ́ ẹ̀yìn ìjẹ́ ìlú bí ihe ń wò kó kàfàbà sí pẹ̀ nà ọkú wà á ṣe mẹ́ dẹ́ kanobo kan dẹ́ kyẹtẹ́ ọ ẹ̀mẹ́ kúrẹ́ o ahasa ẹ̀kẹtẹ́ fún dẹ́ bàrẹ́ ma dẹ́ na sọ́tọ̀ gọ́dọ̀gọ́dọ̀ dẹ́ sì tukú ọmọ ọwọ́ na ọmọ sẹ́lẹ̀ kyẹ́ ọ̀tọ́ lẹ́yìn ọ̀tọ́ náà dẹ́ ní nìyọ̀ lè rí kú rírọ rírọ okú ẹ̀ ẹ̀mọ́dé yà sọ tọ́nà náà tọ́ ọwọ́ bí ìfọ̀tẹ́ ẹ̀ wọ́n sọ tọ́ ọwọ́ yẹ sọ tọ́ ọwọ́ náà wọ́n sọ mẹ́tì yẹ àṣọ tó tọ́ náà wọ́n sọ mẹ́tì dẹ́wà rẹ̀ máa kàná ẹ̀ dẹ́kùrẹ́ dé ìka ìrètè yẹn ní ìlú sọ náà kóró bú sùn lóyún. muhammadu rasulillah sallallahu alaihi wa sallam ọmọrí náà wà súnbẹ̀rẹ̀ ìkòrẹ́kọ́ ọmọrí náà wà súnbẹ̀rẹ̀ ìkòrẹ́kọ́ ọmọrí náà wà súnbẹ̀rẹ̀ ìkòrẹ́kọ́ ààmì ààmì wẹ́rẹ́ ọmọrí ìdèkúrẹ́ yìí ó zọ́nà ọ̀rọ̀ kó múrí ọdún wúrẹ́ yọ̀nà wẹ́rẹ́ ọmọrí ìmẹ̀kwálánù bẹ́ẹ̀ sọ دام مولي أن تبت يدا أبي لهب وتك ما أغنى أن ماله وما كسب سيصلى نارا ذات لاب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتك أمري أن ترى شغل نونويا kuba naiba uba bula haba iba ola mihan watab onwoto onwoto la mihi ma abgana anahu maluhu wa ma kasab omori ko gwona ni enyi pa ba bo meya wa ma kasab ujo ujo mara na era na ni pa ba bo meya oma kasab izo ekujo no ma owo we ni hadisun to mori ka alwalad kasba abi

pẹ̀tọ̀ tó mọ̀. má àgbọ̀nà ánú òmá lùhù wà má kàṣábà wẹ́n náà mórí mẹ́sẹ̀ zọ ọkọ rẹ̀ tẹ̀tẹ̀ hó nẹ̀ hàn náà dẹ́kun kì í ẹ̀ mọ̀ mórí òwe tù. yàrá nìkan ẹ̀yà tafsir ọ̀dọ̀ yà máa náà ìrẹsùn ọ̀nà báwa yìí kò sùn báwa ẹ̀yẹ́nyẹ́ ẹ̀kọ́ ìmẹ́ àkáyé tẹ̀tẹ̀ ọmọ bàyí o tujọ́ mú mọ ẹ̀rọ àmà bá ní wà mí tà sí yí yí àbùnà ẹ̀yẹ ló ẹ̀kọ́ ìfẹ́ àmà mú rí àkàkà tujọ́ nù tujọ́ nù ẹ̀rọ àmà bá ní. àmà ẹ̀rọ fi kì í ẹ̀fà kẹ́kẹ́. ìjẹ́ wọ́n ti tiẹ̀ sísọ ìjẹ́ màá rẹ̀ tujọ́ nù tòṣọ́ nù ẹ̀yẹ mọ́ màá fà ní ìjọ́ rẹ̀ bẹ̀ sùn ẹ̀ màá fà ní. ọmọ omuli akagona amin amin amin ah omuli أوكي لهم عذاب في الحياة الدنيا والعذاب الآخرة أشق وما لهم من الله من واق لهم عذاب في الحياة الدنيا أما ذني أويا إنه هنونا أنكبوا لهذه المداري wala adhabu la akhirati ashaq uye uye ku ikiyama muri kono katenyu ono tiyo wama allah min allah min wa omuri kenya na lawo do wa ko hunbo no omuri enye ana do wa to hunbo no omuri omuri aha hunu ni omuri amanu sosona na na banyi bakke ono yende bakane kai ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب القبر أي ولولي إجاني ملائكة نمي آدن نانا أنا مكافر جو إجي ملائكة نانا دواوي يضربون وجوههم دي يتوى نيسو وأدبارهم دي يتوى دي رنان نيرو وذوقوا عذاب الحريق أبدا من داك أي وكاين ɛɛdu yira yie ɛnana jɛ fɛ so ka ɛnana ɛɛdu yira ko badiri inaba abi kɔma inaba ne kaka ama ɔde bi suo yira ko badiri ni kafiri nini bí ba se abu lahab ma peju wɛ e sɔɔni ɛnana jɛ fɛ so ka irima wa irima abu lahab ɔn irima irima ne yɔn dɔsɔn ne jɛ pene ka ye o mɛ esu abɔn malaiku ni ma rɔ yàrá. oribi tukui kiyama ni malaika na kai waka wadhuku adhab alharir wa adu irja annama reni inu mana asusuwa baba baba kwa na irja annama na kai waka wa da reni kumuri waka ko no ma ذلك بما قدمت أيديكم وأن الله قدمت أيديكم ومولي أكاي وكا ويانا أنورنا بما قدمت أيديكم إذا نوطان سبحان سبحان من تتاي وانا وانا إذا سبحان من تتاي وانا من وعدا لنا وانا وأن الله ليس بظلام للعبيد لو ما يمكن أمري أنا ما مهونا يا رغم أمري وما مهونا يا رغم يا رغم aba ipiti bori yɛ omori omori kenya ɔno ne mihu na ayɛ no de yala. kàtàkì àwọn ìdílé wa kò wọ́n yà wọ́n lẹ́ kẹfìrí mákẹnẹ anabẹni rẹ kó bá dùn lẹkọọ rẹ kó bá tó ń tó mórí ló mórí bá yọrọ wa dáwọ nẹtẹrẹ wọn ẹwọn nìyí dáwọ nẹtẹrẹ wọn rẹ yìí wà eh, wọ́n sábù lẹ́hàdù rákà dọ́ọ̀rọ̀ nẹtẹrẹ dùn ẹni rẹ omori kada bi ire

omorike náà mú kawurere aya na omorihi fa akhadhahum allah bi dhunubihi don omori don tanwaza riri ivianare don omori tanwaza riri ivianare kadabi izo omori ko no meri rowa ono meri ono meri kafiri na na anakwa hanu ntu omori sallallahu alaihi ɔnika ɔnimɛmɛriri ahipere awuna wɔlɛbi na ne nkɔpihi ɔra nkɔnimɛmɛrɛmɛriri ɛnana bibi bɛbi fere awuna ba bɛ anke dị ɔni samuda samuda wati ɔyɛ ɔbɛma mi bi huudu ɔn ɔbɛma Ọrịa bi sɔɔdo anko na jozo oyi bu na bu eke. jẹ́mi yẹ pẹ́tẹ́ tí ọ̀tọ́ káàzọ́ ọ̀nà tí jẹ́mi yẹ pẹ́tẹ́ tí ọ̀tọ́ ibi òmórí ọ̀rọ̀ ń tọ́nà ẹ̀rẹ̀ wọ̀lẹ̀dínà ní kàbí kẹfàrú bí ayé àtìlá ẹ̀nẹ́ mọ́ káwìrí ayé òmórí fàákàtà fún mọ́lá bí fún ọbẹ̀ lómórí dọ́kà ní wọ́sá wa ìrì bí ẹnẹ́rì. inú wa kọ̀ inú ṣẹ́dí ìlú ìkọ́ pàtàkì tàrà ó mọ̀rí kọ̀wé yún ọ̀nà kátà rẹ̀ ni ṣẹ̀dí ìdòlè kọ́ ó mọ̀rí kò yá náà kátà ẹ̀wọ̀n ọ̀rọ̀ màá bá ọ̀tọ̀ ẹ̀wọ̀n múrí ọ̀nà wọ̀ ha iná ńlá kọ̀wé yún ṣẹ̀dí ìdòlè kọ́ ó mọ̀rí ọ̀ha ẹ̀wọ̀n yá omori kiri ọnụ ọwụ avọmebe n'iyo avọmeyani di ya na ya ka di anala lam yakun mughayyiran ni'matan anama lakum hatta yughayyiru ma bi anfusihim wa anna allaha sami'un alim omori kadi ya na ya kono omori لم يكن مغيرا نعمة أنعمها على قوم ọlọ́mọrí ọlọ́mọbàárí ẹwọ́ ọlọ́mọdé mẹ́ra gbẹ̀yẹ̀ni dọ́ọ̀mì bàrá ọwọ́ dẹ́dọ́ọ̀mì sọ́kànnà kò lè ọlọ́mọrí ọlọ́mọbàárá ọwọ́ bàrẹ wọ́rọ̀ bẹ́ẹ̀ bàrẹ sẹ́mà yẹ rẹ̀ wá bẹ́ẹ̀ gbàrà wọ́ jẹ́nu domori ọ̀dọ́ domori bá kà mọ́tọ́ ẹ̀ ọ̀dọ́ domori bá sọ mọ́ kọ́ bá wọ̀ ọ̀dọ́ sọ́mùrí àkàzí nà kò múrí òṣò tó múrí ìpò ẹ̀tẹ́ fún n'aka ní kòrò ìṣòmí fún n'aka kanáà ní òyìnbó ní lọ́mùrí bàrà ọ̀ntọ́ deere wúrẹ́tẹ́ tẹ́rẹ̀ nìkẹyì uziri ní ọ̀sọ̀ nìjì àmì ojú gbòòrò lórí ìpèyìn lójú lójú sàmì ọmọ nìkẹyì ẹ̀rọ màkẹ́ n'ọ̀dọ̀ lòmúrí ọba ṣọ́ọ̀kù ẹ̀tẹ́ hùn na kaka nẹ́nìní ujé nìní lọ́rọ̀ yìí na kaka nẹ́nìní dáàkù ohun tó mórí ọ̀dì ní ìmọ̀ náà ịwa. ṣe wà ọ̀nà bẹ̀wọ̀n ịwa. mórí ṣe wà bẹ́ẹ̀ wá kúrẹ́ kú maka kóró bẹ́ẹ̀ dọ́ ọkùnrin mẹ́kà báyìí ní kọ̀mí hijira na madina ẹ̀wọ̀n náà mórí ṣe wà awa ní dọ́kọ̀ rẹ̀ wà afáyọ̀ bá yẹ̀rọ na bí àǹfọ̀sẹ̀ hìm àkànnú wọ́tẹ̀ ìjẹ́kẹ́ ní ṣe wọ́rọ̀ náà tó borí ṣọ́nà ní madina ni ẹ̀rẹ̀ kàábà náà yẹn ká akọ́yà ní sí máa kàyà nìyẹn náà jẹ́ ní ẹ̀rẹ̀ kàábà bóru tọ́jú ni yẹn dá anáhàjì lórí kí madina nìyẹn amibɛɛba wɔn aŋɔ madina wɔn etu madu yɛ kɛyɛ ɔla yɛ zɛn akbar sallallahu alayhi Wasallam. sallam. du yɛ kɔfa yɛ zɛn. du yɛ kɔfa ko kó zɛn han. du yɛ kɛ ni isi diɛ ni madina ne tu kɛ alayhi wa ebira mi mako ori ebira mi ebira gama kejì ni mu. lọ́sọ̀ tó mu. ebira mi mako àwọn ọmọ rẹ̀. ebira mi mako ori ebira mi ebira gama kejì ni mu. wúri ọba ara. wẹ́ẹ́ kúrẹ́ hàn ní mako wá ká jégúlẹ̀ ọ̀nà ajégúlẹ̀ kù. ebira mi mako omuli ɛmɛ wafɔ mbɛ nyisi ama yi owo eyi koro mo yi amin amin ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم omori ke nworo ono ni le chete ira gwenyenyi era go omori yeze na ama mafhum ana sa mantuqa na wana mafuuma na sɛ ɛde kae ɔre wɔ yi kiiko ɛnwura no omori ɔmmɛyɛ wo omori kɔ n'ɔma varaa dɔnɔdɔw aka wɔ sa varaa aka wɔ sa mebiri no na omori ahyehyɛ wɔrɔ na ɔsɛn aso wɔn ama esi ka wɔ esi ɔna omori ba na ahyehyɛ wɔrɔ na ɔsɛn aso لم يكن مغيرا نعمة أنعمها على قوم قوم أمريكا من منطوق ضرر وأفراد مرض تجي فيكو وما يمكي إذا كنت في نعمة فراها فإن المعاصي تزيل النعم تزيل النعم فدعونا عليها بشكر الإله فإن الإله سريع النقم إذا كنت في نعمة فراها أنا ما هو ينام ركوي سريع أنا ما هو ينام لا ينام نوم ريجتي سريع

òsèwọ́ ọ̀rá iná ìrí ọ̀hù ẹ̀rù iná ìrí ọ̀nà àrí ọ̀rí ìwẹ̀ lọ́tí ohun mọ̀rí nìyí àwọn mẹ́rẹ́ ìdí ni ẹni ọdún mọ̀rí sí agudi máa ilé orúkọ náà náà nàdá ilé orúkọ náà ẹ̀rọ náà nàdá òmùrí òmùrí àṣọ Allahu akbar. Ehunu n'ọrụ abanye. Udide n'ọrụ abanye. Tonti na abọ nwere oke emekuku adawa. N'omori dosi eyi ka ọ na owuri ama adawa. Sunna omori ọdị walan tajali sunnati laayi kabidi. Ozi ọdị n'omori izi ya. Ozi ọdị n'omori ya.

ọrụ mmadụ kụ na-ebi etinyete ọhụrụ anyị hụrụ mgbahụ fọlọ dịka ya e, ebe na-edu gọbọ ebe na-edu amụ ebe na-edu abọ mejọriti ọkpụkpụrụ ahụ ya nwụrụ ka eku dibịa nọ ọ na-enanụ ewe awọ edu kụ dibịa nọ ọzọ jem mejọriti wa kanya awọ

na máa kọ́ ya kẹ́kọ̀ọ́rọ́ ya. iná na fọ́ máa ta ẹ̀ ẹ̀kọ́ mẹ́fọ̀ ọ̀fá ẹ̀rẹ̀lẹ́ mi irú àná yà ayé kí tó ìtìyẹ ẹ̀rẹ̀ àhọ́ ọ̀bọ̀ ọ̀bọ̀ náà yóò náà kó na ìtìyẹ tẹ́ àndá ẹ̀wọ̀n níbi níra ní ìrẹ̀yìn bóyá ní ìrẹ̀yìn ẹ̀rẹ̀

ete itinye ebere ya ahụ dị aba ibe ewe na aba ka m abịa hụ ike na akọ ya ndụ bụ ihe ịzọ mmiri ya abụọ dụka ụgbọ mụ etinye tem ana mere aka ịkarị ya ana mere aka ịka ya enyi sị kata ngwụ na-eto ikenye ebe to n'oyi ka idu mmiri ọzọ ya abụọ ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم أمريك أنا مبارا أمر أنا نتيتي إلى بنياني أبي أزكيكو حتى يغيروا ما بأنفسهم أكن وتا بارو أمر أنا ake no e mebiri aka e enwere no kana ko ya no no muri aba sho kana wa anna allah sami'un alim ono ya patakara muri sami'un awa bane aka alimun oye rabai piti oye rabai فبأي فرعون والذين من قبلهم كذبوا kẹrẹ ahụ dọmọrị rẹ tinyasịrị m kò tinyasịrị onye nje itakid abikuo ma ịpa apịsọ dọọje eyi kẹdàbị alị kẹrẹ ahụ oze ọnụ na izi mere ọnụ ni ụzọ ni mere ike fere ahụ na na ọ̀nà ìrẹ́dì mẹ́rẹ́ kọ́ gáàsì yí máa kàní anákọ́ ọ̀hán ní tó gbòrí jù ó pọ̀ wọn náà lọ́wọ́ jẹ́ ìkàdá àbí àlì fẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìbìrọ̀ ní gáàsì yí máa kàní máa bàmẹ́rẹ́ ìsìnmọ̀ nke ìbìrọ̀ ní fẹ̀rẹ̀ ọ̀nà razani ẹ̀rẹ́mi ọ̀jọ̀ ń yẹ yọ náà ozi onye òmòrí ìdí mẹ̀rẹ̀ iná ìhàlá ọbụla ìrí ọ̀wùrà ọ̀rọ̀ ìhàlá kàrà àbá ọmọ nìbọ̀ kàbọ̀ òjò náà ní ọmọ nìbọ̀ mẹ́kì ìfìrà ọmọ àbá ni máa ní ìrọ̀nà òjò àbọ̀ ní òmòrí ìdí mẹ́kọ̀ táàbù ní ọ ọ̀nọ̀rẹ́ ìbírí mi gbìyà ọ̀níkà bí má kẹ̀nẹ̀rẹ́ mi màá mi ṣùgbọ́n náà nígbà yìí tọ̀ fún ilé kọjá ìta kí kẹwọ́n mo rí ìwé ọkọ tẹ́húnà wọn ló ti yan ọkà àbí kó máa lọ jẹ́ ikọ̀ sísọ òzò náà mo rí ìwé mi gbìyà kọ́ àbọ̀ máa mọ̀ káwọn náà ó pọ̀ ọ̀dọ́ náà ìrí mi gbìyà ọmọ ẹ̀ná máa mọ̀ káwọn mẹ́ ẹ̀ àǹtí fẹ̀rẹ̀ àǹtí fẹ̀rẹ̀ ìrẹ́lí káàkiri mọ́kànlélẹ́nu mẹ́rin ẹ̀háyé nínú orí ìtì kẹ́dẹ́dẹ́ àlè fẹ̀rẹ̀áun bọ́dẹ̀ ẹ̀sùn náà kiri mi bìrọ̀ àti fẹ̀rẹ̀áun wọ́n lẹ́dí ìhẹ́ mi kàbílì ọ̀rẹ́ nana bí dèjẹ́ dọ́bi di fẹ̀rẹ̀áun. kẹ́dẹ́bù bí ayé àfẹ́rọ̀ bìrì omori ẹ̀nẹ́ mọ́ kábírì rí ayé àmì omori yìí. lọ́nà omori ibu ẹ̀tẹ́n lọ́nà halakẹ́ nìyẹn. rere vienere ino ikwa omori hire chon non chon on ino ikwa hanan to fa ahalakna um bi dhunubi ono oh, omori ono ogu ete eh, ezenye ni eh, ni boni malaika na oku te bibi ete n'obodo halaka ni ezenye ni ni boni omori ke nwete anka ba mebi n'otu ezenye ni ni boni omori hi kahe ogu ete anke adu ni ano na ɔmo ri mɛmɛrɛrɛ wa na fa ahalak n'ahom bi dono dono ɔmo ri dono vu ɛtɛ dono halaka nne eriyɛ n'ɛrɛ ina oyi ɔmo ri yɛ ha na ntɔ nne wa abarakana ala firaawo ɔno na ɔmo ri basi ri na ya ɔbiko na otu ayɛrɛ yɛsi n'enu ɔhyɛ ni vu ɛtɛ ɔkɔ lɔn. omori ọkìtẹ̀ yìí tọ́sá abẹ́ mọ́mọ́mọ́ àkáàmù káàmù zọ́ọ̀lì mi omori ti káàkiri ẹ̀rì káàkiri ẹ̀rì lèmi mùsùlùkì ẹ̀rì lèmi sẹ́yìn kó tóbi já mi tàlíkì ni rẹ̀ mọ́nà dọ́kà sọ́mùrí yẹn dáná àkàyè mọ́nà kíkà yìí kẹ́ ẹ̀ di káàkiri ẹ̀ bẹ̀rẹ̀ di káàkiri ó kò lóńkánú zọ́ọ̀lì mi ẹ̀ nù ẹ̀ di káàkiri omori yóò wù náà mi ṣerú pẹ̀lú ogwu ete ẹ̀tẹ̀ àmọ́ sọ́mọ̀rí mi ṣubú ẹ̀tẹ̀ bízo ọkágbó dìrì ibi ọ̀rẹ́ èhú na ọ̀rún dìrì yìí yọ̀ rẹ̀ ìjọba onímọ̀ fún tí ìwá a máa fọ́tọ̀ ìwá na bàtà rasúlà omori kò náà mari ìràgbó ẹ̀yẹ̀nyí òyà àgbẹ̀bẹ̀rẹ̀ ní dọ̀nà rúwà òyà àkọ́ni tuntun yìí wàdà ìjà àwọn tuntun bá àkótó bẹ́ẹ̀ náà kókó àmú dìbì ìjọ náà omori yìí kí yẹ tètù wa kókó ló ń kẹ́nu vọ́ọ̀lùmí gbọ́mọ ìdọ̀ ìmà kófù áwù ṣìrìkì ọ̀jẹ̀ kófù ọ̀kàwọ̀ àfi ṣìrìkọ̀ ìmẹ̀ tẹ̀yìn abẹ́ni káàmù bọ̀ èmi káàkiri ẹ̀ èmi. الذين كفروا فهم لا يؤمنون أمري أكذب نجيبه إن الله ما أبسه إن الله ما يكفي أبسه إذا في كيس الذين كفروا إن ذنين يكفي مقاوة إننا يدعو يؤمنون ɛnana mo kaza na ɛdɔ wo yɛ omori dɛ ɛdɔ yɛ ntɔn dɛ ɛdɔ yɛ kyɛ kaduna omori kyɛ tɛ dɛ ɛdɔ yɛ ɔdɔ ɔno mo di ka sɛ nukɔre nso te so mo ɛna diri hu ɛna diri hu ni ɔno sɛ ne bɛyɛ n'adwo na bɛka wàá dára èyí bí sinmi rẹ́ǹtì do a dɔ b'a fɔ ɛbɛ nyi ɛɛ rules and regulations ɛni dɔw kaw kawasan ebebe ɛnɛma hɔrɔn ara ti yɛ ɛni they are agents ɛni to de luwa.

omori ọba tún ní tí èso àná ẹ̀yìn wọ́tọ̀ náà yìí sí tí èso omori únà omori ọ̀nà ilẹ̀ àmá amáyáwà náà mọ̀ kàwọ́ kó omori yìí náà ìrìn sí sí èso omori ẹ̀wọ̀ ẹ̀yìn kàtà náà bá òun mẹ̀túmọ̀ náà èso omori yìí omori ọ̀nà nchukwu dọ̀ fẹ́ àrọ̀ àmá wà ẹ̀yìn mọ̀ kàwọ́ kó omori yìí náà ìzé omori wà ẹ̀yìn ìsànà wà ẹ̀yìn ìyẹn wẹ̀ẹ̀hùn àfẹ́sàfẹ́ ẹ̀yìn náà bá omori ọ̀nà ọ̀nyìnyìn amma wa aimu kawo ko muri na wa mu muri kaka inna sharra dawab inna sharra dawab inda Allah alladhina kafaru fa hum la yu'minun azumi dibu ina na very different ina bi mina ka mu kawo ko muri na ina na mu kawo ko muri dan ne dawo yo muri dan ne dawo to muri mu ya ka ya ku ya ku muri ya muri ana zaire katina zile to muri

mọ́tò tó mú nínú ìdẹ́yà nípa ya kó mú yá ya kó mú yá alhamdulillah ari ndó mọ̀ bá báyìí na ìsìkàmà tó mọ̀ nìkà àìkà chairman ní program board ọ̀bà na masovore kanyẹ mọ́ seat anásíà ara àsíà anyị nyara amanyero na-ekiri isi itodo ọna ha afen ụzọ ọtụ ya ọbụrụ ya nkọrere inumene ekwu awụkanye no reserve central ene aka azahụrụ kwụrụ n'awọ bọọdụ edu karaka asị na asị ọnụ ihe eti iri iri ọnụ jehọ ama ebe je akwụkwọ n'anya ihe ịta akwụkwọ n'ahụ slati otu omori onye bụ n'ọnụ ọgwọ ụwa abịa nna m anyere ha. ama amaghị ha onye na iron na-echezi ya omimi ka enyo ikwụgwụ anaghị ahụ onye ka agha kwụgwụ nne ebi ara ahụ na onye bụ n'ọnụ ị ga-arụ na anyị ka akwụ onye n'ụgwụ ɛɛba anyi ìrèké ɛmɛ bá ká wọn ká bá ká wà tọ́ ni ni. àdúgbò ma bá a kàkà bá tiẹ̀ báyìí sọ́sìlẹ̀ ká wà hìọ́ ni ɛnì bí hajj commission ní tuma na ní sọ́sọ́ mi máa ń yé o. ọmọdé ọba àbẹ̀ ká yẹ yí òzí ẹ̀mí ọ̀ abẹ́nú ọ̀nà kàmáṣe exploit. ọ̀rọ̀ náà mú kọ́ra ọ̀rọ̀ na tẹ́lẹ̀ kọ́ nínú náà ó lè wọ́n máa rọ̀ mú yọ they opportunity opportunity àwọn ọmọ ọmọ náà bá a fẹ́ enlightenment náà a bá káyà náà amaka kaka iliboro ya na ọ na-eyi ma imewe ọka abụọ onye ma ka aka ava abịa merukwara ava abịa bịa mesị ya onye ka ụmanne ụmanọmi oji ụmanabidibeni ere ahụ ka onene ihe jọ na ọya eji esi ihe onene anaghị ire ya eji esi ihe onene ya dị pachapata na ahụ aka mọ́nà yọ sọ nù àbá náà yìí ní fíl dẹ́nà àbá náà yọ yìí ọ̀nà ẹ̀nà àbá àbá mi ibà mi tọ́ náà ó mú ní wọ́n sí múlí ọmọ bọ́ ní yìí múlí ọmọ bọ́ ní yìí ní mílẹ̀ síká marisumọ̀ náà ní káàkà iná ẹ̀rí vanwẹ̀ Dibe bá sí tọ̀síìrì bí tọ̀síìrì bá zẹ̀tẹ̀ ẹ̀họ́ ni truck kó ẹmọ́kẹ́lá mi ètì ká àmọ́ ẹ̀rọ ká ẹ̀yọ́ máa bí nà àmà ẹ̀ na nà àmà ẹ̀kọ́ pọ́npọ́n mọ́ ọ̀rọ̀ akọ̀rọ̀ àwọn ọmọ thirty five ilé Were kẹ́mi mi ètì ká àmọ́ smith kẹ́mi sọ́wọ́ de. ọ̀bì ká yé wẹ́rẹ́ kọ́ yìí ewu. ama ìdí kàá ẹ̀rọ náà nà ẹ̀rí kàá ìrò ìṣòmòrì àbáyà àmẹ́rin ìfẹ́ àgọ́wà ọ lọ́rọ̀ iphone twelve to thirty five òmòrì àbáyà àbáyà ọ ama afi yẹ mẹrẹ nkà anya nurse kọ na ọbọ ya na ama ọna ẹrọ ọna ma ọma na ọma rẹ ẹ na ẹ na mi tẹ ọ ẹ sọrọ ya. Bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ sọ́mi yà á kọ́ mèsìkà máa wá káwọn nígboro yà nìkan yìí alájú yẹn yẹn ni wọn. ẹ̀rọ wọ̀ lọ́tọ̀ tó lórí àkọ́sọ̀ bá kẹ́nà bá àyẹ̀ nana na hírò ọ̀rọ̀ dì ọkọ̀ ọ̀nà máa nà yà á nà mais kama kaa yɛ ɔno brothers agasa ɛwɔn na ahoro agasa abɛ ɔrɔ masowore isɔre ɔde nyɛ ɔnyara isɔre ɛma mɛ abi take away wɔn yɛ osu ɔtena no asɔba rɛ gɛrɛ wa de si na bi ina adi mu amadi awa ka mɛ kaya tɔ kɛhɛɛ hɔ ɔne asɛ yɛ sɔre ama yɛ ɛbi wa mɛ bi tabili brothers mi o.

omuli ɔkeka so hɔ ɛba agye mu wɔama so agye nu egu na ɛma ɔka afofo ɔbola mi dɛ wɔahyɛ bɛyɛ so ama ɔka ɔkɔ so mezi ka yɛ tractor hɛ agye mu ɛkɛ ɔne yɛ afom ɔyɛ ano yɛ a yɛna ne yɛ rɔfo di na yɛ wɔn ne yɛna ne yɛ stove ne yɛna ne yɛ kɔɛ wɔ ɔsopɔtɔ tó mu ni mu ìjẹnyɛ anyi stove ɛfɛ bí bí kerosene tọ́ ẹni tí ẹni ààyè wa bẹ̀ ẹ̀hẹ́ ayọ̀ dẹ́nu wọ́n tẹ̀ mẹ́rin mẹ́sẹ̀ mẹ́rin mẹ́tò tó mu nínú tiɲɛ sɛlɛ tó máa mẹ́nu. ọmọ yẹn abayé atama ayé sọ́ọ́ sí ọ̀gá rẹ̀ máa wọ̀ mọ́nà ọgbọ́n yẹn náà ya kama ine nyima kare kene ine nyimi ramadan kene ya sidi ni mama

omuri ọ̀dọ̀ yóò kata yàrá lọ́nà. àmọ́ ẹ̀yìn àti ọ̀nà máa ẹ̀rọ bọ́ọ̀lù fún wa ọ̀pọ̀ ẹ̀tọ́ wọ̀rọ̀ sọ̀nà náà yà á máa ta ní ẹni náà èyí lọ. ìsọ̀rọ̀ mara rẹ̀ the already made food they are sure visa. yẹ ẹ̀ nánà omuri ọ̀pẹ̀ ẹ̀yìn ma iná wúlò àti. àmọ́ ọ̀tọ̀ omuri mẹ́mẹ́mẹ́ ọ̀ọ́kọ́ sọ báà náà wọ́n ní ti kápá.

and isẹ́jú rúbí ti káàfin ẹkú ẹ̀ wọ́n dirẹ̀ ní ramadan ọba bílẹ̀ electoral kadiri ọ̀nà. Obi wee buwájú yọ wọn náà náà jẹ je nwa ọ na ó ọ. wọn ti rọ àbúbá hẹkẹ ẹ bá bọ ìtọkọ ìpa ẹ bá isi ya ìmọ. lọ́tọ̀ tó mọ̀rí nì ìrẹ́ká ọ̀yẹ́ àkọ́kọ́ wọn wà jọ ọ̀fẹ́ ìkẹ̀kẹ̀rẹ̀ ọ̀sùn tẹ̀mọ̀ náà ọ̀nà rẹ̀ sọ́ra yóò àrẹ́ hà lẹ́yìn mi dìkìrì à ọ̀rẹ́ mi ní kọ̀ọ̀án náà wà ẹ̀ka wúyẹ́ lọ́wọ́ sí èyí sọ́ra ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀sùn àpò أني أكرههم وأفقههم من الذين يجدون الاعتكاف bọ́ọ̀máhì abubakar sọ́ọ̀lẹ̀ ọ̀nà bá sọ àkọsà láìvọ̀ ọ̀nà mórí òsì ọ̀nà àsọ òní kọsà láìvọ̀ ẹ̀wọ̀n ni organizing committee mẹ́yẹ̀ dáwà public address system ọ̀yàn kàkà ààrẹ anyi i mean at public address system ní yàn mount trezayo eh continuously o bẹ́ẹ̀ make use of it ààrẹ ọmọrí oṣù wọ ọwọ́ àrọ ẹ̀mẹ̀ ọmọrí ọ̀fẹ́ yìí tẹ́tẹ́ rẹ̀ èyí ti ká ọ̀n tó ọmọrí màmá mi èyí ti ká sí máa bẹ́ ramadan kúrú lọ́sọ̀ ẹ̀kẹ́tẹ́ àbí ramadan náà bẹ́ẹ̀ bọ́ mi ti káfí náà ọ̀bírẹ̀ ma ìrayọ́ náà yìí náà ní ṣe títẹ́ ìtì káfà ń gbọ́nà mẹ́ ekú yòóru. ìnira inú tó mú ní ṣe títẹ́ ìtì káfà ń gbọ́nà mẹ́ ìnira yọ náà the last twenty days ramadan ọmọ. àmọ́ àbáná mẹ́rẹ́rẹ́ hu ẹkú yẹ wọ́dẹ̀rẹ̀ ẹkú yẹ wọ́dẹ̀rẹ̀ mọ́ àmọ́ ìnira náà yìí náà ní ṣe títẹ́ the last twenty days ọmọ ẹ. Èlé ọ̀tún yẹn nọrọ ọ̀nà yẹn àmà yẹn yí provision yẹn yẹn náà eboro ọ̀nà ọ̀kẹ́ náà yí provision yẹn ti zọ̀. Òmùrí ọ̀mẹ́ ọ̀bìdọ̀bìdẹ́ yẹn bá dún yí provision yẹn tọ́ yẹn náà tọ́ mọ̀rọ̀. Amin. Amin. Allahumma arina alhaqa haqqan. Warzuqna. Akayare yẹn daga náà Islam. ورأيت الناس يدخلون في دين الله أفواه فسبح بحمد ربك واستغفر إنه كان هو. láti ọjọ́ mú rí ní ala báyé tí tẹ̀yàn wọ́n ka yà kàrẹ́ ka ẹnà iná na máa bí islam and ilé nínú rẹ̀ ẹ̀nà mi iná mẹ́wọ̀ káyé yẹ̀rẹ̀ ní welfare ní on education ààrẹ ń bá àbáyọ títí yẹn wọn tẹtẹ sípèrè ẹnna ẹ bá a mọ masha allah ànyẹ máìkì sáà. Era, era

إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله أوكي وابن ire ha were ogoski ani bira obi ko asoma asodo ka obobo obi amen ko dubes ka di islam kaka ashhadu an la ilaha illa allah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ibene na na ira da o de ka enyo muri asana wa ka ewo muri onyara girigini kunyara o de na onyo hene onyo gwa wa wa re mi be mi kanaba muhammad sallallahu alaihi wasallam ori yo muri o de do de bonto muri dure mi wenu kan isa aman baba na hijisa

masha allah abdulmalik omuri o mere ha albarka na ina doguri o shoyo ah e ona yara mi islam anyi me mere ta me na aka mere ka iba ataka he ba nyifa ijo situ slot on to muri mi omuri o sey menene omuri o sey menene omuri o sey menene seventy mama akɔsɔ na de ka ye waka na esi ɛfɛ nyɛ nne ina nnɔba di islam na ere ka ye awɔ kɛnɛ ere bi tire nyama ba gbogbo nyama yɛ ekyire na awi ya no yɛ nyɛ amidi waka na esi ɛfɛ nyɛ nne o ere ka ɛnyɛ ne tire ayo o were wu na. O na náà wotiri hẹtẹ ọwere hu Ana akọkọ ya na dɔ oke otwe ɔdɔ guguri ne omuri ɛna wasa yi ninu abɔ na yi anyị na yi na ahụ: amɛ mu enyi ne wei ino no lɔ ɔnyɛ nwomɛ ade ɛrɛ yɛ ne hɛrɛ Anyị aisha anha. ini hɛnɔ van ɔbɛdi hu na bɔ wayɛrɛ so hɛ hɛnɔ kaayɔ kaayɛ o tɛ ku ikiya ma n'o mori yi do wee yi hu no wɔla o yi si de kɛ to kɔnyara kɛ a ko kɛ nɔni ɔmɔ mɛ wɔn mɛ mɛ la ko rɛ ko rɛ bɛn yɛ yɛ ne wɔna nyɔwɔ fɛ sɔsɔ n'o ma ale bi ye te ɲɛ wɔn omuri ɔsɛ yi mɛ de ala fari na haka haka wɔriso kuna te ba a wa ari na baatila baatila wɔriso kuna tina a la. اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سفا فقام كجبار السماوات والأرض بروف وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر عليه واصرف غلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيق المكر السجوي إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها من شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذلنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت بين المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريره ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة آذار وسات رزق وزيادة علم وإيمان وعلى أقرب بالصالحين يفعل لما يريد اللهم جل آخر كلام قال لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم الحمد لله الذي لا يصرف السوء إلا هو